rí pé kú rẹ náà ni mò ń kú lọ nìkan tó jẹ́ ni pé ajibadi mo ti wà ní kékeré nínú nínú òlù tí mo ti fojú kán ni ẹ ni mo ti ní pàfi ọ. Ah, ẹni tàn wá ah, wá mọ lọ́jọ́ fẹ́ bàjẹ́ mi jẹ́ lóòótọ́ ni. ṣé èyí ò mú ọ. Ah, rárá o. wọ́n á ń dààmú ẹ̀ ni àìfinipeni tó ń ta ìfihàn pé èèyàn tí márùn kó sán bá ń tẹ̀wọ́ kírù rẹ mọ dáa dúró láàrin ìlú yìí níjẹ́ o bá tún bá ń dánrú ẹ̀ wò ilé ó ga jù ọ lọ. ẹni dàn wá tí níjọba ọdẹ́bùnmi ti ń gbẹran nínú igbó ni òfin jẹ́ kó dá mi lò èmi ò fi ọ ni wo ẹni yẹ kò lè fi ó kàn gbẹran kí lásán ni. ìràwọ̀ eégún la ọlọ́ eégún mọ́ ní ènìyàn mọ̀ ọlọ́ ibi tí wọ́n rà ọba ti sọ̀rọ̀ àwọn agánmọ̀pá ti jẹun àti yó. o ni ìyẹn mú. ọ̀rẹ́ mi màá rí ọ ní ògójú àgbò ó pé mò ń bá yẹn tí ọ̀rọ̀ rẹ̀ wọ ni máa rọ màá rí ẹ lọ́rẹ̀. pẹ̀lẹ́ ẹ kú dúró. wo bí tí òbí inú ẹni ìtàn jẹ́ kí wèrè eré yìí kó wa fún tí mò ń bá bọ̀ mi màá fi kún ìràwọ̀ mi ni àti wípé tí mo bá mo bá ti ọba wọ́n jẹ́ bí olórí mi. ká dáa fẹnu tó fi sọ ìràwọ̀ àbí kí ló pera rẹ ká dáa fúnrawọ̀ rẹ o ìràwọ̀ rẹ ò wọ̀ mí ni ayé ìràwọ̀ wọn ò bàjẹ́ ni dẹ́kun ó rí mi ni abó ò mọ ipò mi láàrin ìlú yìí ó wá níwọ̀ ìràwọ̀ ìràwọ̀ ò wọ̀ mí ni sórí fún ètò tí wàá ṣe yìí ó ti wá kan rorò ń rù ìwà rí i pé mo bàrà wọn jẹ́ mo fìràwọ̀ rẹ polẹ̀ mo domi sí mo depo sí mo báyé ràwọ̀ jẹ́ tí ìwọ kíní kan ló lọ wá wá wá wá ẹni ìdàn àbí kíni mo ti máa ń gbọ́ mo rò bó mo ti mọ ẹni ìdàn yẹn ẹni ìdàn yẹn ti máa ń gbọ́ ó ti jùmọ̀ àbí wọn náà wà á ń dáná tún ó mọ bó ọmọ bànújẹ́ ni wọ́n gbèrè ẹni ìdàn tí ó bá yọ ọmọ tí ọmọ aráàlè ni wọ́n gbè bẹ́ẹ̀ wá gbọ́ èmi ni kò fẹ́ràn wọ̀ ó mọ pé orúkọ gidi ni orúkọ táyé ń fẹ́ ni èmi wá ní mo fẹ́ kí n fi ọ kí n fi ó kọ́ kó gọ̀ rẹ ó wá jẹ́ wèrè káàkiri wo ó ti ẹ̀ ní ọ̀pọ̀lọ́ rárá òun ní òye lórí nìkan tó yẹ kó o fi mọ́ òun ló fi bú rẹ wà àbí ìyá rẹ ti kú ni tí rẹ ò bá ti kù lọ béèrè pé kí ni tí o mọ ẹni ìtàn bó jọ fún ọ wèrè ó ti ọ̀fọ̀ kan ó bú rẹ wà ni ọ àwọn awí tẹ òun àbí tiẹ̀ tiẹ̀ dára Mm-hmm. wá gbé mi sáyà eh. àtijọ́ mi à ló fẹ́ wá o hmm. ọlọ́run ló so wa pọ̀ kájọ mi àgàdùn ìfẹ́ ah, ah, ah. wá láti ìṣèṣọ rere. oògùn ọlá èyí wájú ọmọ pé mi náà kọrin wá lónìí. Hmm. sáwò. ẹ̀bùn ọlá mi ni olólùfẹ́ mi ni lọ́lá olúwa èso máa níyàwó o. <laughs> ó máa kórìíwá màánù. bẹ́ẹ̀ ni. àmọ́ ń wàá jọ lójú adéyanjú mi olólùfẹ́ mi ni hmm. bó bá ṣọ̀run o tèmi tìrẹ ń jọ ń lọ ni. Eh, eh, eh, gbọ́ dáadáa. bó bá ṣọ̀run o tèmi tìrẹ ń jọ ń lọ ni. ẹ̀bùn ọ̀la <laughs> ọmọ yìí àmì lẹ́nu lọ́pọ̀ gbà ṣé èmi àti ẹ̀ lájọ ń lọ ni àbí àjọ wáyé ni dábìjọ máa lọ. Hmm, nǹkan tí ò yí ọ̀nà ṣé wò mọ̀ pé ibi tífẹ̀ bá ti wà báyìí hmm. lẹ́dùn à máa ń wà ìwọ náà máa wò ó ọmọ ọba nìwọ eh. ọmọ alágbe lásán lásán ni èmi hmm. lílù àwa kọ wá pọ̀ àwa jọ dì kan náà kó tó jẹ́ kí n hmm. mọ̀ wípé ikú wa àjọkú nù. Ah, kò tiẹ̀ wá sẹ́ni tí ó kú nú àwa méjèèjì <laughs> ìwọ ò ní kú èmi náà ò ní kú tí ń fi dàgbà tí ń fi wá jọba àlú ayé kalẹ̀ yìí nǹkan pa tiẹ̀ wá pé mo jọba àlú ayé kalẹ̀ kí kábíyèsí bọ́ọ̀sì máa kú gẹ́gẹ́ ọba láàfin. fún àjọ lójú <laughs> kábíyèsí o káde ó pẹ́ lórí kíbà tó pẹ́ lẹ́sẹ̀ káàsó wa pẹ́ lẹ́nu kọrin kése kírùkẹ̀rẹ̀ kó wá dábẹ́rẹ́ mọ́ yín lọ́wọ́. <laughs> gbéraṣọ gbéraṣọ gbéraṣọ. ṣé ìwọ mọ̀ pé èmi náà ti ń gbé ẹ̀dẹ̀ ìdìbà tèmi náà máa di olórí. <laughs> ó dà àfi bíi pé mo ti jọba. Thank <laughs> you. lé aráàlú ayé kalẹ̀ wàhálà ti dé báyìí o. ogun dé torí pé ẹ ti tẹ ọ̀ká nírù mọ́lẹ̀ ó sì di dandan kẹ́ ẹ ríjà ìdùnnú àtayọ̀ lẹ́ ń béèrè fún fìtínátì wàhálà ìjà ìbàjẹ́ n ní ò fún torí ń tẹ́ ẹ tọrọ ni wọ́n fún yín ẹ ti ṣẹ̀mí o wọn sì lẹ́mìí dáríjì fún yín bí ti wù látọ̀pá iṣẹ́ kan ọ̀ báyìí látọ̀pá ooo látọ̀pá látọ̀pá ooo. sí àfẹ́ máa ń lọ mi wọ́ọ́rọ́wọ́ hmm, bóyá kí n dáwọ́ tẹ́lẹ̀ tí n bá délé. èso àárẹ̀ wà sáyé ilé rẹ̀ o ẹ má fi wàdúwàdú léṣu lọ akẹ́kẹ́ ayaba akẹ́kẹ́ ayaba lọ́kùn. adéròmù ó dọba nílẹ̀ yìí o èrìgì láwọ àgbàṣà èrìgì láwọ àgbàṣà apẹ́ bí ewé àpẹ́. àṣẹ. abìwà tútù bí ewé rinrin. àṣẹ. wọ́n parapọ̀ wọ́n bọ gbẹ́rẹ́gbà àṣẹ. àjẹgbó àjẹtọ́ àjẹfọwọ́pawú ọ̀dọ́mọ ara nífẹ̀ẹ́. ọ̀dọ́mọ bá ara nífẹ̀ẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ rọ́rọ́rọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá jẹ̀pà ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá jòmú ohun torí nítorí ohun torí nítorí ohun torí torí làá fífọ́ bá mákin lóde ìrànjẹ́. kọ́ba mákin ó lè fi ń torí torí tani lọ́rẹ́. àjẹgbó àjẹtọ́ àjẹfọwọ́páwó olúgbọ́n jẹ nígbà tiẹ̀ àrẹ̀sà jẹ nígbà tiẹ̀ ọ̀ràngún léèlà jẹ nígbà tiẹ̀ ọ̀jẹ̀gbó ọ̀jẹ̀tọ́ ọ̀jẹ̀yè ọ̀jẹ̀fọwọ́páwó irùkẹ̀rẹ̀ hmm, ó dabẹ́rẹ́ àwọn olórí ó ṣiṣẹ́ bí hmm, yóò yẹ ọ́ kò ní wọ́n o. dákẹ́ sẹ ẹ bínú ẹ mọ bínú ẹ dákun adùn wo ẹrù rè ige ige àdùbí olóòsà mọ̀lẹ́ ń tẹ́ ọkọ rẹ lọ ń ké sí. ah olówó orí mi bẹ́ẹ̀ o mọ̀ sí òun òkú ìnáwó elédùà ò ní jẹ́ ọtán bẹ́ẹ̀ o yóò mọ̀ sùn ní bí orin bó o ṣe ń fún mi bẹ́ẹ̀ ni ó ṣe mọ̀ sùn yóò mọ̀ sùn yóò mọ̀ sùn bí omi ọ̀rẹ́ mi bá ń Ah, ń sì wá kí wọn bẹ́ẹ̀ ni wọn máa fara apá kan adá kan sí ni ó dáa o tàwọn ọ̀rẹ́ ń kọ́. Hmm, Rádékẹ́ ọmọ jòwú pọ̀ jẹ́ ìwà fìyí ọ so orówó tí mo gbé fáyà mi owó aṣọ gbogbo yín nù. ẹ ṣeun ẹ ṣeun òkú owó ó ṣe. ọkọ mi gé o mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ńlọrọ̀ ìfowó ìjíṣẹ́ fáwọn ọ̀rẹ́ wa tó kù wo ọkọ mi àti fẹ́ mọ̀ lọ kóòrùn yóò tó wọ sáàmù pa nígbàradì já tètè lọ rèé múra sí àbí àwọn oníjó ara oúnjẹ oyin. ẹ mọ̀ jẹ́ wá dá yín dúró àwọn ọ̀rẹ́ mi kan náà ti dẹ̀gbẹ́ lọ èmi náà sì fẹ́ lo oko ẹmu báyìí á mọ̀ pàdé ẹ tètè wá mọ̀ ọ lọ ṣe ti gbọ́ ẹ mọ̀ jẹ́ ń dá yín dúró. àwọn náà lọ́rin sọ̀dí. tọ́ ẹ ayé mi àdúrà ẹ sọ rírẹ o ó dàbọ̀ o. adéròmù dọba ìlú tòrò mi ni adéròmù dorí àpèrè ó jọba ládé adéròmù dọba ìlú tòrò mi ni. adéròmù dọba ìlú tòrò mi ni adéròmù dọba ìlú tòrò mi ni adéròmù dọba. ó tó ó tó ẹ dákun ṣé ládùúrú wàhálà tá à ń ṣe látijọ́ ẹ̀ ńlẹ́ wá ń ṣe láwá ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ báyìí ní n tó kọ̀ láyé ẹ dákun. mi bá dùn láti òtí dè ló jẹ́ wọ́n mọ̀ sí yọ̀bọ̀yọ̀bọ̀ báwọn. bádọ́lá bá sì wá lára sí pé ò sí wa níjẹ́ àṣẹ báwọn adùnọlá mi ni

ẹ̀yin ọ̀rẹ́ mi kí ló dé kí ló dé ẹ já fọkàn sí kinní yìí kálá ẹ ti fẹ̀mí sí ni ẹ ti mọ̀ o mo mọ̀ mo mọ̀ bẹ́ẹ̀ pé ẹ ti mọ̀ àdùnní ìwọ ni ẹ mọ̀. ẹ ọ̀dà sáà kọ́ dáadáa ni. ẹ kọ́ dáa o ẹ kọ́ dáa mo fi lédùn àbẹ̀wò ẹ já fẹ̀mí sí kinní yìí ọlá mọ̀ ni àbá àti gbàgbé ni ọlá ni o ó yà. abẹ́rẹ́ òmùdọ̀ọ̀bà ìlú sọ̀rọ̀ náà gbogbo wa já mọ ọjọ́ ká mọ yọ àbí aṣípa. ọtún àgbòye ṣe rí àti ń jẹ ọba nínú ìlú yìí tọdún ìyàtọ̀ tọba adéró mú ìyàtọ̀ tó ti yé yín tí ọ̀tọ̀ mi sọ ṣe é tí ẹjọ́ fún yín lẹ́ẹ̀kan ijó títí ni wọ́n jó ijó títí ni wọn tó ń bọ àfidán fún yín tó ti gbogbo wa tá a sì wò lẹ́yìn kọ̀ọ̀kan yìí gbogbo wa la dáná nù lé wa nítorí kábíyèsí adéròmú yìí tó ti ọba wa ni ẹ má wulẹ̀ jẹ́jẹ́ nù lé yín ká kóra wa bọ̀ láàfin kẹ́ ẹ bó ń jẹ kan ẹ bó ń wẹ̀ wò ẹ gbádùn. ẹ ṣeun ẹ ṣíra ńlẹ̀ inú mi sì ń dùn inú gbogbo wa tí ń bò ní bàjẹ́ àní sùn. inú mi dùn gbogbo bínú mi ṣe ń dùn yìí kò ní padà já sí bànújẹ́ fún gbogbo yìí. ifá kan sọ wípé agbatẹ́rẹ́ agbágbó ìjòkùn tẹ́rẹ́ agbọ̀dàn àmọ́dún òní dá mọ́rin tuntun lórí àtẹ ọdọọdún lẹ́ẹ̀mọ́ bẹ́ẹ̀ ọdọọdún lẹ́rù wá wà ọdọọdún lẹ́ẹ̀mọ́ lé sí i eku ọmọ kébí eku ẹyẹ ọmọ kébí ẹyẹ ọmọ èèyàn ọmọ fọ̀n bí ọmọ èèyàn inú mi dùn wàyí a wípé ìfẹ́ tẹ́ fi bá bàbá mi lò ń gbà náà ń dórí èmi náà. èmi náà sì ń ṣèlérí pé gbogbo tí bàbá mi ò ṣe ní ti dáadáa gbogbo ẹ̀ ni wọ́n ṣe sílùú pátápátá. ẹ̀yin obìnrin tẹ́ ẹ ti bímọ ọmọ yín ò ní kú ọmọ ìwọ́n ń lé olókun ọmọ ìwọ́n lẹ́yìn ìṣẹ̀ṣẹ̀ gidi ajá ò ní já mọ́ lẹ́yìn ẹkùn ikú ò ní já mi lẹ́yìn yín o ẹ ní gbọ́mọ gbìn bí èbùsù. ẹ̀yin obìnrin ètò ẹ̀ tí ìwọlé ọkọ ẹ má ṣe kọ̀gbà bẹ́ẹ̀ ni bí ẹ bá ti ń jù sí yín ẹ mọ̀ hán ẹ dákun ẹ wò ẹ wà rèé tó bá ṣe kọ̀gbà ni ó ṣeé ṣe kọ́ mọ̀ sí ipò tó wà ìlú yìí àbí bẹ́ẹ̀ kọ́ ni èyí ẹ̀yin ọkùnrin náà ẹ wò ìtọ́ bá gúnrégé ẹ mú un àmọ́dún òní dé amọ̀rin tuntun lórí àtẹ gbogbo wa láàmú wa. ẹ̀yin olóyè hmm. omi loníbọ̀wọ́ ẹja ètìpá lonípòrìpò ẹsẹ̀ bí ọba sí etí lórí orí ọ̀dà bí àkúlà gidi. ẹ̀yin lonígbọ̀wọ́ mi tó rásọ tó kángun ṣẹ́gun ni wọ́n pè jẹ̀pẹ̀ hmm. ẹ mọ́ fi ń lẹ̀ lóòrèkóòrè. ẹ̀yin lẹ́yìn lójú ọba mo fẹ́ kẹ́ ẹ dúró tì mí kẹ́ bá ń gbẹ́rù àgbà lórí ìlú yìí ò nítorí gbogbo wa bàjẹ́ kò nítorí àwọn àrọmọdọmọ wa náà bàjẹ́ ẹ̀yin awo hmm, ọmọ aráyé ò ní tapo sáàlà yín ẹ gbọ́ wọ́n ní bí irú bá bàjẹ́ ẹ rọ́jú ẹja buyọ̀ díẹ̀ sí i bàtà bá fẹ́ bàjẹ́ wọn á ní ẹ fi yọ̀ díẹ̀ fọn ẹ wo bí iná bí yọ̀ bá bàjẹ́ kí láì tún yọ̀ sí ẹ̀yin awo ayé yín ò ní dòbu iyọ̀ níyìn ẹ̀ gbọ́dọ̀ wọ́n láàrin ìlú yìí hmm, ẹ̀ ní sawo ṣe o hmm, ẹ̀yin awo ṣe rántí pépéwé lábẹ́ pàbẹ́léwé pàgbébọ̀sà ọmọ ẹ̀kọ́ fọ̀ọ̀rún mi lànà mẹ́tẹ̀ẹ̀ta ṣe o wọ́n ní ọ̀tẹ̀ fásórí ewé wọ́n tẹ odù sórí ìmọ̀ wọ́n ní sàgàrà mẹ́ta sọ̀kan lọ́fìn àgàjà ẹ bá ń pawọ́pọ̀ kẹ́ ẹ bá ń gbẹ́rú àgbà lórí ìlú yóò nítorí wa bàjẹ́ hmm, ẹ̀yin ìyá ẹ̀yin ìyá olúwẹ̀rí omi lẹ́jìyọ̀ jẹ pẹ́pẹ́yẹ àwòyú arẹ́yìn pọ̀sàngó ọ̀dà tẹ́ fi pọ̀sàngó nígbà wáṣẹ̀ ọjọ́ àwọn ò tí ì sọnù èmi mọ̀ pé ń bẹ lọ́wọ́ yín ẹ fi pọn èmi náà bá a bá gbáwòrán gẹ́gẹ́ àmọ́wọ́ ẹ̀ lébì kan ni ìlú yóò ní bàjẹ́ o ikú ọmọ kébi eku o ẹyẹ ọmọ kébi ẹyẹ o ọmọ èèyàn ọmọ fọ̀nbí ọmọ èèyàn ẹja súnjọ́ ọ̀rọ̀ wájú ẹja súnjọ́ ọ̀rọ̀ wájú ọ̀rọ̀ pọ̀ tá a sọ. ọjọ́ abápẹ́gùn légún jẹ́ o njọ́ abáporò ń ń dáhùn látọ̀ o. òkú rìn ẹ̀kọ́ra tí jẹ́ látọ̀ pa mo fẹ́ ránṣẹ́ ni o mo fẹ́ kó wọnú ìlú ìlọ ìlú ayé kalẹ̀ lọ́ọ́ ṣe wọ́n bọ́ṣẹ́ ṣe ṣojú mo fẹ́ òpa kúkúrú kó o pa gúngùn pa pupa kó o pa dúdú pọmọdé kọ́ ọ pàgbàlagbà ọjọ́yè ṣé wọ́n ṣàkàṣàkà kó ṣe wọ́n bọ́ ṣe ṣe ṣojú bẹ́ẹ̀ mo fẹ́ o ó yá gbéra. ọ̀kàrẹ̀ <laughs> ọ̀kàrẹ̀ ayékalẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ tí ríran wò ẹ gbà. mo sáà rán bí òkú tó ní kí mo sàrán bí òkòtó ni. ìjọ ah, ah, tó mi mo ijó. mélòó mi ni. ijó mi ni. ijó mélòó ló jó. ijó náà ni mo jó. ní gbogbo ọjọ́ tí mo jó tí mo fara jó náà tara rẹ. tí wọ́n ní ọ̀ní tó fẹ́ ti jó. mo bá tí mo ní ìnà mo jó. omi ń bẹ lámù. lọ́mọge èmi ò pa láwọn nígbà wọ́n sẹ́ jáde bí dá sẹ́lẹ̀ jáde. abẹ́rẹ́ tí mo kó wọ́n ti jojú ń gbèsè. Ah! ẹ kálẹ̀ mi abẹ́rẹ́. ọkà rẹ bí. tèmi máa ń wínú pé ìran wúwo báyìí. bẹ́ẹ̀ni. gbẹ̀yìn ọ̀bà fojú ló ara gé e yá. alẹ́ ara ò ní yá o. ah ah olè ah olè mi lọ olè mi. bọ̀ rárá mo kò bọ̀ ọgbà ọdún gbẹ́ngbẹ́ kan sí àtùjọ péjú sẹ́mi lágbà ọ̀dọ́ wí lójú à lẹ́yìn ojú bá ń lọ. ó yá ẹgbẹ́ ní rẹ̀ náà mọ̀ inú mi dùn inú tèmi gá dùn. yẹ ká wà ṣùgbọ́n irú èyí tó wá ṣẹlẹ̀ yìí eh, wọ́n tún lọ́pọ̀lọpọ̀ èèyàn ni wọn ò tó rí gbogbo ò la ṣe fẹ́ ṣe báyìí bẹ́ẹ̀ ṣe ń wo wọn kábíyèsí gan-an inú wọn ò dùn sí tó ṣẹlẹ̀ yìí àwọn olóyè tẹ̀ ń wo yìí ojú wa dojú ẹkún. máa gbọ́dọ̀ sún sóde àwọn àwọn náà wọ́n dé àwọn àwọn wọ́n dé yìí ẹ wò mí ẹ wò mí ẹ wò mí ẹ wò mí ó tó ó tó ó tó ó tó ó tó Elédùà ò ní pa yín lẹ́kún àṣẹ àṣẹ àṣẹ ẹ ní rọ́rọ́ ẹkún mọ́. àṣẹ rẹ. irú èyí ò ṣẹlẹ̀ nílùú yìí rí ti yé mi nǹkan ti ń ṣẹlẹ̀ ó ti yé mi báyìí àkókò ìdùnnú ló yẹ kákòókò yìí ó jẹ́ hmm. ṣùgbọ́n ẹ ṣe sùúrù á wá nǹkan ṣe sí ẹ jọ ṣé àwọn èèyàn àwọn tó kù yìí wà ní àyín. wọ́n rọ̀ yín kó ní kálukú gbókù rẹ̀ ẹ mọ̀ gbé wọn lọ ẹ lọ filẹ̀ bò wọ́n láṣìírí. tó wú lálágbẹ̀dẹ ọ̀run lágbàrán òwúlo nísọ̀nà bẹ̀ ṣé ó yẹ kí ìwọ tún máa fẹ́ kó tanná fún mi báwọn olóyè bá ń tàn mí jẹ ẹ wá gbẹ́kò tó lẹ̀ tẹ́nilé lórí ẹ fẹ́ fi mí joyè àmẹ́rin ìjọba ìwẹ̀kú ẹwẹ́lẹ́ ẹ fẹ́ pa mí ẹ dákun jò ládórí àpèrè ọ̀nà abẹ́rẹ́ wa wá ń ṣe rárá rárá adìẹ òkòkò rẹ gbòòrò kọ̀dẹ̀yìnbọ̀. sẹ́yìn ọmọ pé n gbé aládìẹ ń àbá wà tún ṣe padà wàá gbà wá náà ní àyìn kódà o. kábíyèsí ẹ sì wá ń wò bẹ́ẹ̀ ni o ẹ wo ohun tó ń kò dùn yín tó àwa o ó dùn àwọn olóyè gan jù yín lọ torí à ń wò pé gbogbo ohun tó ń irú rẹ̀ ṣẹlẹ̀ rí àwa gan lè èyí ò mú mi gbẹ́dì kan tí mo fi lọ àwọ̀ pẹ́ tó àbí. kábíyèsí eh, àgbẹ̀dọ̀ àgbẹ̀dọ̀ kábíyèsí ah, ṣebí wọ́n ní bí iná bá gorí ilé mọ́ fẹjú tótó ni pọ́lọ́gìnì bá gàjà ojú rẹ̀ ó tó lé yóò tó kó kábíyèsí ẹ sì ń wò bẹ́ẹ̀ ni n ò sinmi o n ò sinmi bẹ́ẹ̀ ni kábíyèsí láti ìgbà náà báyìí ni mo ti bẹ̀rẹ̀ ìwádìí torí irú èyí ò ṣẹlẹ̀ rí àwọn onílẹ̀ ọ̀kàn tí ì fi hàn mí pàtó ohun tí ń ṣẹlẹ̀ gan ni. ẹ wádìí ẹ dáadáa ẹ gbọ́ ẹ wádìí ẹ̀ dáadáa bẹ́ẹ̀ bá wádìí ẹ̀ dáadáa abẹ́ẹ̀fẹ̀ kan lọ́ọ́ rè mẹ́lòmíì wá kó wá gorí àpèrè. kábíyèsí ah. Ah, èèwọ̀ ah, èèwọ̀. ọ̀dà ẹ má wòran ni o ẹ má wòran ni o. kábíyèsí wọn wọn wọn wà lẹ́nu iṣẹ́ bí mo bá dìde fún báyìí wọn wà lẹ́nu iṣẹ́ ọ̀dà ẹ má wòran kábíyèsí kábíyèsí ìrònú ò dá nǹkan tí mímọ ba àgọ́ ara jẹ́ ìrònú ò sì wá yanjú ọ̀rọ̀ àtúnṣe láwà olórí sọ fún mi ó lóun dáná oúnjẹ àárọ̀ òun dá tọ̀sán kábíyèsí wọn ló jẹun. èyí ọba lóòótọ́ ló lórí dáná oúnjẹ àmọ́ òun ò lè jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́yìn àgbàlagbà lẹ sọ pé bólógìnní bá gòkè àjà ojú rẹ̀ ó tòlé yóò tòkò. bẹ́ẹ̀ ni. níbi gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ìlú ìpátápátá ojú wa ló tó bẹ́ẹ̀ àbá ní ìyá wa adéfọlájú lọ́ba tí wọ́n lọ́ọ́ tilẹ̀ yìí adé alẹ́ lọ gba pòlú ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ adé náà dórí bàbá mi ó sì kó mọ̀jẹ̀ sí nígbà bàbá mi ó dórí ipò mo rí i pé kún ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ ọmọ èèyàn fọ̀n bí ọmọ èèyàn ìyá mi ó ṣe adórí tèmi táka dórí akayintọ́ wa dé egun bẹ́ẹ̀ abiyamọ sì níyín. kábíyèsí kábíyèsí orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ o. àmọ́ wọ́n mọ̀ pé orí àgbàre ó sàn jọjọ àgbàre lọ. rárá o á bẹ àwọn onílẹ̀ ni wọ́n sì bá a dá sí ọ̀rọ̀ ọlọ́run sì bá a yanjú ẹ̀. ẹ̀yin ni kẹ́ ẹ mọ̀ wò mí ràn. yá mi ẹ mọ̀ wò mí ràn ẹ̀yin náà lẹ páyédùn ẹni máa bọ̀ ẹ̀ pójú mi ò mọ rí bí ṣe ń rí yìí pé bí ti ń rí yìí eh, elédùn ó bá a tún ṣe. abẹ́rẹ́ wo ni. bára péjú mọ̀mọ́ báwa kó kú lọ nílẹ̀ tó gbà yẹn rìn. bára ń pẹ̀tù mọ̀mọ́ bára kókú lọ nílẹ̀ yìí ò bára ń pẹ̀tù. bára ń pẹ̀tù bára ń pẹ̀tù amọ̀rì kú ọmọ amọ̀rì kú ọmọ amọ̀rì kú ọmọ gbogbo gbogbo àbára gbogbo gbogbo lẹ́yìn ìyàwó ọlọ́wọ́ ti gbélé àṣọ àwọn ọmọdé àgbọ̀dọ̀ bí Elédùmarè léèrè pé ó ṣe kú ó ṣe pa ó ṣe jí. Hmm. òjijì fìrí bá a fẹ́ mọ lójú àríran ọ̀yẹ̀là. <laughs> ayé kalẹ̀ ara fún mi náà ẹ̀yin ẹ̀bọ. E ẹbọra tí jẹ́ látọpa ní kánmọ́kánmọ́kánmọ́kánmọ́ níbikíbi tó wù kó wà báyìí lọ sí di ẹbọ yìí kó da gbogbo ẹ̀rú kó ṣe yánkanyànkan kò gbọ́dọ̀ fi hàn bẹ́ẹ̀ ni ò gbọ́dọ̀ gbà. <laughs> ẹ̀rín yín pa mí ẹ̀yin ará ayé kalẹ̀ ẹ mọ̀ rí mi wò bí ìran o bẹ́ẹ̀ mo wí àrà àrà ò sán gẹ́rẹ́gẹ́rẹ́ nínú oòrùn ó bí àparò akọ àparò wọn ò dàgbà kan lágbe lórí ṣanranṣanran kíkú ó lọ nílẹ̀ yìí o ọyẹ kíkú ó lọ nílẹ̀ yìí o ọyẹ karùn ó lọ nílẹ̀ yìí o ọyẹ karùn ó lọ nílẹ̀ yìí o ayẹ kófò ó lọ nílẹ̀ yìí o ọyẹ kíkú ó lọ nílẹ̀ yìí o ọyẹ kíkú ó lọ nílẹ̀ yìí o ọyẹ kíkú ó lọ nílẹ̀ yìí o karùn ó lọ nílẹ̀ yìí o. ọyẹ karùn ó lọ nílẹ̀ yìí o. ọyẹ karùn ó lọ nílẹ̀ yìí o. èmi ò gbọ́n tó wí dáadáa o. ìyá mi àní mo fẹ́ lọ lóòdì kejì mo fẹ́ lọ máa gbé bẹ́ẹ̀. gbé lóòdì kejì. bẹ́ẹ̀ ni. ẹ wá gbà mí sórí adé amọ̀sùn ta ni. ìyá mi ṣe bí fúngbà díẹ̀ ni. ah fúngbà díẹ̀ ṣé irú àsìkò yìí yìí ló yẹ kó o wá sọ pé o fẹ́ lọ máa gbé lóòdì kejì. adéyanjú adéyanjú dákun kàn mí mímọ̀ kẹ́gbẹ́kẹ́gbẹ́ ṣàánú mi mélòó nìyí dá mi lóhùn ṣé ń gbà wọ́n bá lọ nísìn ṣé kábíyèsí nìkan ní mọ̀ wojú rẹ̀ ọkọ mi dákun dákun mo forí adé bẹ́ẹ̀ dákun o ò fi yẹ̀rẹ̀. orí ìró òpè. ẹ̀yin ọ̀rẹ́ mi ò. ẹ̀yin ọ̀rẹ́ mi ò. ẹ̀yin ọ̀rẹ́ mi ò. ike orí dórí. ẹ mélòó mo pè yín náà. ẹ̀mẹ́ta náà ni. kún àyìn. àṣẹ. ọ̀rọ̀. ta lẹni tó yìnbọn. aládé ni mo fojú ara mi rí báyìí. nígbà yìí ọ̀dọ̀ kábíyèsí là ń lọ. a lọ fẹ́ jésù kábíyèsí ni o. aládé ni. lóde. ó sì gbé bò oyin sẹ́gbẹ́ ó sì pa. gbọ́ ọ̀pá yẹn sọ ọ̀pá. ó pa ìró ìbọn la gbọ́ ká tó débẹ̀ àti bá nú àgbàrá ẹ̀jẹ̀. ó lóun ọ̀pá. ẹni tó bá ti ṣe ń tẹ́nìkan ò ṣe rí dandan ni kójú rẹ̀ orí ń tẹ́nìkan ò rí rí omi mọlẹ̀ lọ́ọ̀mù torí bó ṣe wà nù tànù omi mọlẹ̀ láfọ̀ọ́ mu. ọ̀tún ẹ̀ wá rọra omi mọlẹ̀ omi mọlẹ̀ mm. kọ̀ rọrùn o kọrọrun o torí ìyá ọmọ ẹ̀jẹ̀ ni. ìyálóde béèyàn bá pa èèyàn wọn pò náà padà ni nítorí pé àwọn tó pa èèyàn kan ló bí wọn ẹni bá sì fi dà pa èèyàn ìdá wọn èpo náà. ìyálóde àwọn tó ń yìnbọn pa ọ sani kankan ló bí wọn ni. bábí àmọ lẹ́yìn wọ́n yíya lóde à ó sì ń gbé mi pàápàá dákọ̀ dúró ná dúró ná dúró ná ṣé wọ́n lọ ọlọ́mọkùnrin yìí pé kó lọ́ọ́ pààyàn ni dákun wọ́n ní yóò mú mi mọ́lẹ̀ ọ̀ ń tara sẹ́wọ̀n ní yóò mú mi mọ́lẹ̀ torí orí ìfọ̀rọ̀ sí ó mú mi mọ́lẹ̀. ó tó ẹ ṣeun ẹ̀yin olóyè ìlú ò ní bàjẹ́ ìwọ gbébọn lọ rèé yìnbọn pààyàn ìdálù níṣèlú eégún ní gbowó lóde ibì kan ìlú wa níṣe bẹ́ẹ̀ lálásà ìwọ ọmọ yìí ó wo sunsunsun ó yìnbọn pààyàn ó tún fún kan lọ́rùn pa kí ló dé tí ìkọ́kọ́ fabẹ́rẹ́ gúnra rẹ̀ wò ná kó tó fi gọ́mọ ẹyẹ kó o lè mọ̀ wípé bí ṣe ń ṣe ọmọ ẹranko bẹ́ẹ̀ ní ṣe ọmọ èèyàn ewúrẹ́ rẹ ti wá da fánù lónìí ẹnu rẹ léèkó ajá rẹ kìlì ìlì ẹnu rẹ ṣẹ̀jẹ̀ ẹ wo ẹ mú ọmọ yìí ẹ mú lọ́ọ̀dì mọ́lẹ̀ ẹ fún lómi mọ́lẹ̀ mú kó náà mọ bóró kú ṣe rí la àdúrà kábíyèsí ẹjẹ búrẹ ọgbẹjọlọ yé yé kábíyèsí ẹjẹ búrẹ wo ìwọ ya rẹ ọwọ tẹlẹ kí wọn ní abẹ fún. ẹ ẹ jẹ ṣe sùúrù ìyálóde ìyálóde ìyálóde kábíyèsí máa ń wí. tiẹ ti jẹ pẹ̀lú ọmọ tí wọn ní ọlọrin mú mi mọ́lẹ̀. kábíyèsí omi mọ́lẹ̀ kábíyèsí. dúró ní ìyálóde sọ mú mi mọ́lẹ̀. ó mú mi mọ́lẹ̀ ẹ onífun gbàsí kó o pilẹ̀ mú mi mọ́lẹ̀ ìtọ́ akú lọ torí omi mọ́lẹ̀ ṣé wọ́n lọ lọ́mọ ṣé wọ́n lọ lọ pé ọkọ àyàn ìyé èwo. olóye òsì tó lé mbẹ o omi mọ́lẹ̀ bẹ́ẹ̀ gbàgbèje èèyàn bá mú yọ ọmọ sùn sí ni bọ́ bá wù kí ìyá lóde ọtọ́ wù mẹ́ gbogbo ẹ̀ lọ́wọ́. mama wọ́n yẹ omi mọ́lẹ̀. omi mọ́lẹ̀ ìkúnlẹ̀ abiyamọ eléyìí ò dáa ah, èwo ni ọ̀dà ń bẹ̀ yá mi ẹ má sọ pé kò dáa nígbà téèyàn pààyàn ṣé ẹ wá rò pé wọn ò ní pò náà ni wọn pa ni o. ó mà dájú pọ̀ o bó sì mọ̀ pé lẹ́jẹ̀ lọ́hùn níwọ náà sọ sọ pé màlàdé láàrin ìlú wa ni ó dájú pọ̀ ìkànnì ọ́ ó ti dájú jù. ẹ wo ẹ wo ẹ wo ẹ̀yin méjèèjì ó ti tó ó ti tó ṣé ẹ rọrọ àlàdé tẹ̀ ń wò ó ní tó pamọ́ lọ́rọ̀ àlàdé o ojú elédùà ló tó o àdúrà tí ẹ jẹ́ àmọ́ gbà ni pé kórì tí wá sàmọ́ gbà bọ̀dẹ̀. Ah, orí mi má gbà bọ̀dẹ̀ o orí mi má gbà bọ̀dẹ̀ o orí mi má gbà bọ̀dẹ̀ o. Adùnọlá olówó orí mi ọkọ mi má sunkún mọ́ kì í kú ṣe pé ohun tó ṣẹlẹ̀ sí ẹ yóò dùn mí mi náà nù àmọ́ mo fẹ́ kó o gbà wípé bó ṣe yan tiẹ̀ nìyẹn dákun torí Ọlọ́run olówó orí mi má sunkún mọ́ ọ̀rẹ́ rẹ̀ kò mọ bá ń bá a sọ̀rọ̀ ni. ìyàwó ewu ewu tẹ̀ tí wàá sùn mi oúnjẹ rẹ̀ nu lẹ́dẹ̀ẹ́ kò jẹ́ ìsà ń wẹkún mu nìyá wa ní wẹkún mu ní wẹkún mu ó sú mi o. yóò ti tó ń ti tó ọlọ́run ó ṣe eléyìí tó dáa lágbára ah! ọkọ tí ó bọ̀ kalẹ̀ ló fẹ́ ní ìṣúná ike ike wọ́n fẹ́ kún ṣe ra rẹ léṣe. aládé aládé ìwọ ló pa mí lọ́kọ̀ọ́ ìbọn ní kí n ti bẹ̀rẹ̀ ah! tálálẹ̀ bá ní ọ̀dà aláàárọ̀ mọ̀ ní gbà fún ọ tálàrọ̀ bá ní ọ̀dà alálẹ̀ òní jẹ́ ẹ jẹ́ lọ bá ládẹ́ o. ẹ̀yin ará àlùmọ̀yè àníríbí ńlẹ̀ ìmọ̀ o ọlọ́run ìgbé ká rí bí o wọ́n yẹ ká ẹ mọ̀ pé ẹnikẹ́ni tó bá ti ṣe tẹ́nìkan ò ṣe rí. dandan ni kí ojú ẹ̀ rí tí ojú ẹnìkan ò rí rí aládé ó ti ṣe tẹ́nìkan ò ṣe rí dandan ni kí ojú ẹ̀ kó rí nǹkan tí ẹnìkan ò rí rí. ẹ̀yin èèyàn mi ẹ mọ̀ pé n tó ṣẹlẹ̀ yìí àrírú ẹ̀rí ń lù wá ní o. ìjọ àti bí èmi kìíní yìí irú èyí ò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n ẹni tó bá pààyàn a ti mọ̀ pé ó di dandan kí wọ́n pò náà ọmọkùnrin ìdájú ọ̀dájú ni kéèyàn sì gbé ìbọn kówó sùn kó sì pa ẹgbẹ́ ẹ̀ ìwọ náà mọ̀ o àwa ká pọ̀ o ẹni yòówù tó bá pààyàn tó òun náà ti mọ̀ pé òun náà ti gbọ́jọ́ kú tóun ó dàbọ̀. gẹ́gẹ́ bí ìyá olóyè bí wọ́n ti sọ wípé ẹnikẹ́ni tó bá pààyàn. ó di dandan kóun náà ó kú gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ ìlú wa yìí ó mu omi mọ́lẹ̀. gbẹ́nu rẹ sí i. ayé rẹ ọ̀sàmọ̀jọ ń jẹ iná lọ. <laughs> aládé ládé aládé jogún ẹ̀kọ́ kò yó aládé lójú ayé ti ònínú méjì téèyàn mọ́ rò ju oúnjẹ iná lọ bó ló ń jẹ iná sani kí ló dé sọfọ oúnjẹ sí ọ ni àmọ́ aládé ọ̀rọ̀ kan bẹ tí mo ti fẹ́ sọ fún ọ tipẹ́ ìgbà tí mo sọ pé òronú ó nítumọ̀ rẹ̀ wo gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ o wá lè mú àfẹ́sọ́nà kékeré kan wálé pé màmá mi o àfẹ́sọ́nà tí mo mú wálé tí wọ́n sọ dìyàwó tí ó máa bímọ fún mi tínú mi ọmọ ọdún o ò rí ìyún ṣe fún mi àyè màmá mi bó lè ń jẹ bó lè ń jẹ. ìyá mi àá ẹ sì mọ mú òótọ́ ọ̀rọ̀ ẹ mọ kíbọnú àwàdà ẹ wà mọ yín ilé kan náà rọ gbogbo ìgbà. sọ́ọ̀mọ̀ pé o ti dàgbà ni kọ́ ọ lọ mú ọmọbìnrin kan wá bá mi nù ilé pé mọ́ mi o àfẹ́sọ́nà mi rèé tí mo fẹ́ fẹ́ o tí wọ́n lè gbárùkù tí tí ọmọ bíbejì yóò bí bẹta tí mo fẹ̀yìn mi náà pọ́n ṣé mo tí ì tó mọ́ ọpọ́n mọ́ ọmọ mi ni. ìyá mi ọ̀dà ṣe ń tẹ fẹ́ nù ṣe rí ní tòótọ́ ìrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá sọ yìí mo wá ń ṣèlérí fún yín pé ní ọdún kọ́lọ́kọ́ ó mọ́kọ kálá yóò mọ ìyá tá a máa ń ṣe lọ́dọọdún nínú ìlú wa yìí lọ́dún yìí gangan tá a bá ti ṣe èmi náà wà á máa yá wálé yóò wà bímọ yóò bọ́kùnrin yóò bóbìnrin àwọn àjọ ọmọ ọkọ ọmọ olùgbọ́ ìyá mi. ṣé ọmọ pé lè sọ pé ó ṣe ìlérí fún mi nù o sì dá mọ́ jẹ̀mú fún mi nù èmi náà wá sí ìlérí mo dá mọ́ jẹ̀mú fún yín pé tọ́ ọ bá ti ṣe ní tí mo fẹ́ fún mi ìwọ lóde kò kù sẹ́ńtì ọ̀bọ̀ ọ̀dùn èmi náà ó ṣe ní tọ́ ọ fẹ́ fún ọ. ìyá mi o. Ah, ọ̀rọ̀ tẹ́mi rẹ jọ sọ́kọ́ lélẹ́yìí mo pè ọ́ sẹ́gbẹ́ mi ń bì mo ní àlàdé mọ́ lọ́mọ ni kó o lọ fẹ́yàwó o kó wá bímọ kó o gbọ́mọ wá fún mi kí mo rí ọmọ mi torí pé wọ nìkan ní kí n fi ọsẹ mo rún kejì o sì tàn mí olóò ti gbọ́ mo wà ní ọ̀rọ̀ ìwà gbàdàgbà tó wá jẹ́ pé kú ló tún wá já sí àlàdé o sì tàn mí o tàn mí olóò ti gbọ́ ẹ wá ní ikú wá ní bó ni mo fẹ́ ro tèmi dé ta ni mo fẹ́ ro tèmi fún ta ló fẹ́ bá mi dárò ara mi ta ló fẹ́ bá mi kẹ́dùn ara mi ah, torí mi ló burú ni àbọ̀rún ló dùn mí ah, Aládé ó wá kẹ̀mí nìkan ìrẹ́ tí mo fẹ́ sọ tèmi fún ta ni mo fẹ́ fojú jọ láàrin gbogbo àbá wa tí bá kọjá lọ tí wọ́n mọ̀ níyà ọ̀nà mi ìbí ta gbangba wọ́n pa àmọ́ rẹ̀ sí sẹ́mi náà ló kú tí wọ́n tó pàǹtà báyìí àmọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ lórí aládé dúró dè mí mo ti ń bọ̀ àjọlọ ṣe yá àtọmọ níbi tó wà bóyá bẹ́ẹ̀ ló ti fẹ́yàwó ló ti bímọ fún mi tí wọ́n mọ pọmọ káàkiri torí mi ò rí ojú tí mo fẹ́ jọ gbogbo àbàwá ẹ̀ mọ́ ṣé kí n kọjá kẹ́ mọ́ pé èwo ìyá yìí àbí gbọ́dọ̀ bá tó mọ̀ lẹ́kùn mọ́ mi tí wọ́n mọ ní ajá ìní pọ̀ nítorí ọ̀dọ́ sórí mi ló burú ni àbí ọ̀run ló dùn mí àbí wàyé ayé wo ni mo wá wá yìí ṣùgbọ́n tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí o irọ́ ni. kí ló tún kù ariwo o ìwọ kankan ni mo bá bá o ò gbọ́dọ̀ lọ dúró de mi mo ti bọ̀ nígbà táwọn ará bàbá dé tí wọ́n bàbá mi lé ẹbí wọ́n ti mọ̀ pé torí ọmọ mi ní gbogbo ibi kíbi tọrọ ọmọ mi bá ti wá tí ibẹ̀ bá dùn láàárọ̀ yóò kàn lálẹ́ ni ìgbé ni wọ́n padà gbọ́ bí tọmọ mi bá ti wá bẹ́ẹ̀ lórí o ah, aládé ẹ kí ló dùn kú. dé sílẹ̀ ìjẹun o. èmi lè wá ń rò tó yìí. kábíyèsí kò burú ojú èmi nìkan kọ́ ní orí wọn lọ pè ni. ìyá wa. kábíyèsí ni mo pèpèpè wọn ò jẹ́ mi wọn ò sì jẹun. adéròmú ah, ah. kábíyèsí ṣé o lè tó báwọn ni ah, eh, ẹlẹ́dàá mi mọ̀ ṣàánú mi o kí ni tí ń ṣẹlẹ̀ gan mo fẹ́ mọ̀. ẹwà. wọn ò lu àmì ọmọ mi ọmọ mi ọmọ ṣe mi kábíyèsí kò rí bẹ́ẹ̀. ọdẹ burúkú ti sínú àpò yọrọ àrọ̀nìmọ̀jà tí tọ́ bọnú àpò yòògùn. nǹkan ṣe mí kábíyèsí. ìyá ọba ẹ̀yà. kábíyèsí. <laughs> ká. kí ni tó o ṣe fún gan ìyá wa wọn ò ṣe nǹkan kan ò ṣe ni ah, ṣé wọn mọ̀ ọ̀tọ̀ yín ni wọn ò ṣe nǹkan kan fún wọn mo pèpèpè wọn ò jẹ́ ni mo fóúnjẹ lọ́wọ́ wọn ò jẹ òun ló ta mí kan tí mo fi wá pè yín nulẹ̀ ibi ń tẹ́ ẹ sọ ni pé pawọ́pọ̀ ẹ bá ń gbẹ́rú àgbàdo rí kí n lè bà túnlẹ̀ bàbá mi ṣe dáadáa ìbọn bá lọ́ba jípójípó ọba lọ́ba jómijómi ọba náà lọ́ba ọ̀rọ̀ pọ̀tọ̀ níyàn tí wọ́n wáyé tí wọ́n sì dáadé tiyan a ó ti afẹ́ tẹ́ tó kún àgbo wá fẹ́ dórí wo. lẹ́sùpá bẹ́rẹ̀ wá sí rárá ráyínrá adé òkùnkùn rẹ gbórúkọ dẹ̀yìn bọ̀ ká sì mọ̀nà káké mọ́ ti kóni ládìẹ kọ́ mọ́ bá wa kóni lọ́mọ́ iná ni ò tún jáwọ́ yìí olódùmarè ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ tẹ́lẹ̀ dó ṣé kìí ṣe pé a tún ti ń tẹ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ lẹ̀ báyìí. ayé ọ̀gbọ́dọ̀ fọ́ọ̀mù aró àjà ọ̀gbọ́dọ̀ jẹ̀wọ́ lóògùn lẹ́sẹ̀ èékánná ọwọ́ jàre ká ekukeku ní ké bí ẹyẹkẹyẹ ẹyẹkẹyẹ ní rọ̀ bàbà lọ́gànjọ́ ológin nípàdé ògo ìjà lọlẹ̀ láwùfẹ́. ẹ̀dùn náà báyé bá sún dẹ́dẹ́ sí mìíràn tẹ́lú tó ògùn bá rọ̀ bàbà síbà lọ́fà. Si pọ́pẹ́lọpẹ́ èjìká ni òjẹ́ wù ọ̀pọ̀ ọpẹ́lọpẹ́ àwọn onílẹ̀ lára bàbá mi irú ẹ̀ṣẹ̀ wo lèmi wá ṣẹ̀ àmọ́ bẹ́rù bá kòkè tó bá kọlẹ̀ ó níbi tá a gbé sí mẹ́sì Odùduwà wọ́n fọ̀jà dúdú pa kájà lẹ̀. Hmm. ọba ìlú ayé kalẹ̀ lónìí ìlú ayé mọ́ ó ṣe mí níkà ó gbaṣọ lára mi orin mi hòhò lónìí ni wọ́n fàyè hàn òwò náà rìn hòhò dọ́rùn ni. dàdúró ah, ah. èyí ti ṣe. tí kí ni ẹ ṣe. páńpẹ́ tó lóun ọ̀sọ̀ dẹ̀pẹ̀jà irọ́ ni ìgbèrè tí ó máa mọ̀ tẹ́kùn yóò dìtàkùn ọ̀dà yìí àtúnwákẹ́ tó mú wọn aláǹtakùn sọ garami lálẹ́ gbọ́dọ̀ kọ́ wọn Ọ̀rúnmìlà ọ̀yà gbẹ́lẹ́ lọ. gbẹ́kínni fún ọ mo ní gbẹ́kínni. ìyàhín ló wà ìyàhín ló wà ìyàhín ló wà. bàbá ń gbẹ́ngbèrè òkú mo fẹ́ kọ́ ọ̀rọ̀ wá tọ́ba ń gbẹ́ngbèrè ọ̀sà mo fẹ́ kọ́ ọ̀rọ̀ wá mo pè ọ́ sí mọ́lọ́tẹ́lù mo pè ọ́ sí mẹ̀sì àkárùbà ibi ojúmọ́ ti mọ́ wálé ayé mo fẹ́ rí ọlọ́kẹ̀dẹ̀rẹ̀ àṣẹ lóní bàbá mi kọ́ ọmọ ṣẹ́ àgbọ̀n lóní bàbá mi kọ́ ọmọ gbọ̀n bá parun bá fojú kó lóko òkòkò ní pawọ́ gbé oríkèlè jò ní fífi ilé gbọ́ rí wọgbó ìwọ́dà. dúrómẹ̀ dúrómẹ̀ tọrọ mi nílẹ̀ yẹ́ mú mi àjànà kú ọ̀jẹ̀dọ̀ tiẹ̀ lẹ́sọ̀ kọ̀ǹkọ̀rọ̀ bàtà ní ìfojoojúmọ́ kẹta ọ̀tà ọ nínú omi bá tẹ́ bá mú mi àjò bí gèrè bá mú mi àpọ̀ bá pọ̀ ṣẹ́tura bá sí eruku oró ní tẹnu ẹ̀ jáde àìmọ́lé àmọ́ èèyàn ó ẹ̀dá náà yá ẹ̀dá náà yá ẹ̀dá ah, ah. <laughs> <laughs> èmi lórí lónìí ò ní lọ mọ́ èmi mọ́jàmọ́ ọmọ alágbó dúdú gbó iye mẹ́tọ́ ajagidárí abẹ̀wò ògùn lọ́rùn ẹsẹ̀ èmi tí mo títí mo ta kóró wáyé mo tẹ̀wọ̀n ògùn rọ̀ sákùlẹ̀ ọ̀bà lọ́rọ̀ fẹ́ èmi kú sọ̀rọ̀ abara lé koko bí ọ̀tá agẹ̀rẹ́ abẹ́kọ̀ọ́gùn láyà kánákáná tí ń bẹ lórí àgbọn òní mi àgbọn ìjì òní jàkọ́dá mi àgbọn nu bámọ́lé ló làtọ́ kàtẹ́wọ́ máa mú wa bẹ́ẹ̀ ránṣẹ́ ẹyẹ ń bẹ yẹ ṣeré ikú ẹyẹ ń tiro ikú a máa pakújẹ bẹ́ẹ̀ yẹ bá pẹ́ ẹjẹ kì í ṣe wọ̀ mọ́dẹ didi mọ́dẹ didi mọ́dẹ didi mọ́dẹ didi kì í ṣe náà jẹ́ mo dolo láti mú jẹ ńgbà. Hmm.

bàbá jágan bàbá jágan bàbá jágan jágan ọ̀nà lọ́ọ̀rẹ́ kọ́lé wọn tàwọn ìyá mi àjẹ́ alápángbápá ẹlẹ́sẹ̀ ńgbẹ́sẹ̀ ọ̀run mi làdé bẹ́ẹ̀ yìn ló gbé Baba níbí dẹ́yìn lẹ́yìn mi lónìí dáadáa diwájú ajá òní bímọ wọn rẹ́jẹ̀ ń díẹ̀ adìẹ òní yẹ́yìn wọn rẹ́jẹ̀ ń díẹ̀ lẹ́yìn lẹ́yìn lọ́mọ ẹranko fi rùtù wọn sí ńgbà. Ah! Ah! Ah! ah! ah ah ah ah ah bàbá mi o ẹ̀yin ọmọ àtijú apọ́fìrí dàgbọ́n fàtọ́fù ọ̀pọ̀ fún yọ̀yọ̀ bí gbọ́ fàdánù. atakẹ́tẹ́ finú gbọ́sẹ̀ lé àgbò kẹ́tẹ́ forí òkìjọ́ gẹ̀ẹ́sẹ̀ yẹ̀wò ọba ara sí iye kàtà sí mi níyè iye ò ní kú bátàrí nù àbámọ́dá kò ní láti ọmọṣẹ́. lónìí bí oṣù ni ẹ gbọ́dọ̀ mi sí o. mo ti sá ti sá kí n tó dákọ ni mo jìyà jìyà kí n tó délé gbèjì ọ̀rọ̀ mo jọ pọ́tọ́ rí pọ́tọ́ ìyá tó débi tí mo dé yìí ìṣètẹ́sẹ́ jèso dùn ẹ mọ̀ sí bẹ́ẹ̀ jẹ́ wẹ́rẹ́ ń jẹ́jẹ́ ìṣètẹ́sẹ́ jẹ́ wẹ́rẹ́ ń jẹ́jẹ́ ẹ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ jẹ́ sódò adébáfọ̀rún mi làjànà níjọ́ ológun òkò wọn lé alára ogun òkò wọn lóde àjòrò ogun òkò wọn lé oníkòyí mògo ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́dálẹ̀ bẹ̀ ilé mi ni mò ń lọ ọ̀dẹ̀dẹ̀ mi mò ń rè bọ́ bá kú dẹ̀dẹ̀ kí wọ́kẹ́ wìdá kẹsàn-án ló máa wó tẹ́rí gbà sọ ìlọ mi yá. Yeah. Ah. ah. ah. ah. bákọ kùrùkẹrẹ ara sì bólẹ̀ adífá fún olú èéfín ẹjẹ mu ní gbóòrùkú kòrókù kòrókù mo dògbó ló gbó agbègbò ni wọn rántí mú tábà kẹyẹkẹyẹ lójú ojú olókun òru pàṣà ìwọlẹ̀ ẹkùn. Ah! èmi ògbólógbò ológbò fi abojú réré ìmùlẹ̀ àjẹ̀dùn yẹn mọ́pò fólú ẹbúra tí sẹ́mọ́ lágàdàgodo ọ̀run kùrukùru báyé kùrukùru bọ̀run kùrukùru bójú olódùmarè níjọ́ tí ń ṣẹ̀dá àwọn ẹranko tí ò láṣẹ àwọn ẹran gbọ̀ngbọ̀n bàbá lábà tí ń bẹ lóko àwọn ẹran gbọ̀ngbọ̀n bàbá lákòódò ìbéèrè làbẹ́fẹ́lẹ́ kọ́sọ́ nígbàjámọ̀ ní òjẹ́ mọ̀pá bẹ́ẹ̀ mi lóró nù ẹni abẹ́ bá kọ́ lọ́ọ̀fù olúwa ó bá ń nájà wàràwàrà.

ọba dùn bí ìgbẹ́ nílùú rí ẹ̀yin olóyè wọ̀nyí ìtakété nílé ògún ojúde gẹgẹrẹ báyìí nílé èṣù ọ̀dàrà kí láǹfààní yín tẹ́ kẹ̀kọ́ lẹ̀kẹ̀ ọ̀run bẹ́ẹ̀ ni ṣé bí ìlú yìí ṣe ń lọ yìí ṣe ń tẹ̀yìn lọ́rùn ni mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún mi kí n gbọ́ mo fún yín níjọ́ mẹ́ta tẹ́ ẹ̀ bá ilé wá ọ̀nà àbáyọ sí ti ń ṣẹlẹ̀ yìí èmi fúnra mi ni wọ́n ṣàkúta lé gbogbo aráàlú lọ́hùn ó wọ́n sọ yín lóko pa bẹ́ẹ̀ ni mo sọ wọ́n ṣe lè fi ń joyè àwòrán tẹ́lẹ̀ ìgbádìí ẹ̀ ìyálóde ìbádàpẹ̀ àjẹ́ ni ẹ̀ ń pè ìyálóde ẹ dákun ń bolẹ̀ gbé yẹyin sí. kábíyèsí kí n ṣe pa dá a lè àwa náà kúkú ń gbìyànjú ẹ wò gbogbo eré tá à ń sá pàbó lọ́jà sí tọ́lá àti ẹ̀ mọ́ bí gbogbo wàhálà ìgan ti ń wá. ẹ wò bí ọjọ́ mẹ́ta báyìí lè pé tẹ́ ẹ̀ wójútùú sọ́nà tí ń ṣẹlẹ̀ yìí gbogbo yín ni wọ́n fòye yín wọ́n è ṣètàn lọ́dẹ yín èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Ah, ah, ẹ ti ṣe ẹ dìde ẹ àjọkọ yàkálẹ̀. ikú tí ṣe baba lámilámi àràpà bàtà fọ díẹ̀ sọnù mo fún yín lọ́jọ́ mẹ́ta. tọ́jọ́ mẹ́ta bá ilé pé tẹ́ ẹ̀ sọ́nà yìí ẹ mọ̀ tí wọ́n ń ọjọ́ mẹ. ọjọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta. ọlọ́jọ́ mẹ́ta ọlọ́jọ́ mẹ́ta ló fún mi ìyálóde nígbà tó máa ń bínú wọlé ṣé ẹgbọ́n tó wí. ó ní gbogbo ìyálóde pátá ọlájẹ ni ó ní bu ẹkẹ yẹ sí ẹgbọ́n bu lẹ́gì yìí náà kẹ yẹ sí ẹgbọ́n mi èfò jáde. ṣé nǹkan ọmọ sí ọ. ẹgbọ́n mi èfò jáde. ó fò ó fò jáde ó fò jáde ẹ wo tẹ́bi tẹ̀ ń wí ni pé ní tá a fi jọ́ mọ́kànlélógún ṣe tá a rojú tu ẹ̀ ṣé ń wá níjọ́ mẹ́ta ẹ̀yin olóyè mo rí yín náà. ọjọ́ mẹ́ta ọlẹ́rú tú. padà báyìí báyìí lọ́wọ́ ṣe gbà á. sórí pé ilé ètò dúdú ni bá ah. ń wá mi wá. Ah. ẹ̀bùn ọlá ọmọ ẹran wọn bá ń sẹ́mọ̀ nù. èmi náà mo tó bẹ́ẹ̀. ẹ̀ pé lè wá sí dáadáa. bien fort. Điểm bố xả chỉ có bằng cú phong nhà mình. Nhà làm. À, bây giờ được bì ông. Ok đây, ok đây, ok đi. Bà, bà. ìyẹn náà dà. ẹ wọ́n dé. kódà àwa méjì gan la lọ mi ti kú sọ́hún. ó ti kú ẹ wo ẹni orí yọ di lé. òkú ti sùn lọ. níbo ilé dúró. nínú ọkọ. ẹ ẹ. níyànjú níta máa ń sọ̀rọ̀ o ṣe. ẹni wo sọ̀rọ̀ pọ̀ bá ní ọ́. mímí sì lè jẹ́ kankan láàrin ìlú o. ẹ̀bùn ọlá ti bọ́ rí mi lẹ́gbẹ̀ẹ́ rẹ. ọmọ bá ní ọ́. ẹ wá ẹ̀bùn ọlá. wọ́n jẹ́ ẹ̀yọ́ tí wọ́n rí mi lẹ́gbẹ̀ẹ́ rẹ. kábíyèsí gẹ́gẹ́ bí ìwádìí tí mo sọ fún yín pé wọ́n bẹ̀rẹ̀ wọ́n ṣe pẹ̀lú àwọn onílẹ̀. mo mà gbégbèsè àwọn onílẹ̀ mà fọ̀nà hàn mí kábíyèsí gbogbo rògbòdìyàn ikú lọ́tún ikú lọ́sì tí ń ṣẹlẹ̀ nínú ìlú yìí nínú ààfin yìí ló mọ̀ ti bẹ̀rẹ̀. ààfin mi ní àyín. bẹ́ẹ̀ ni kábíyèsí. bọ́bá jẹ́ eégún ni sọ fún mi kémi ó pé kaṣọ ká lórí eégún ọ̀hún nínú ààfin ìtalólúwẹ̀. kábíyèsí ẹ̀yin gangan ni. ẹ ẹ olúwa wo àtẹ̀fín ní gbogbo ẹ̀dùn má lè jẹun kí n yó kí n mọ́mọ́ ìbọ́dọ̀ mi ni kún wà. kábíyèsí ìgbésẹ̀ wo lẹ gbé sọ́jọ́ orí yín bàbá làákì yìí ni bàbá bí kowó ìbá ké tí ọba dẹrọ ṣẹṣẹ àpẹẹrẹ nǹkan burúkú nù ẹ ṣàlàyé fún mi kí ni ìtumọ̀ ẹ̀ gan. adéròmù kòwé rẹ ké kòwé rẹ o ìgbà tó ti dọ́dọ̀ mi tó ti wá gbára dọ́dọ̀ mi ìgbà náà làmì ara ti sọ mí mo wá wọlé mo bọ yẹ̀ wò ah adéròmú àbíkú àgbà ni ọ́ lóòótọ́. bàbá èmi náà gbọ́ bẹ́ẹ̀ àmọ́ kò dákírù mi ó kú irú mi yìí ò gbọ́dọ̀ kú mọ̀jì sí i. araba ní gbàkúrò kò ku gbogbo ẹni ọba ní ikú olúwa rẹ̀ ò baba ẹ ṣàánú mi ẹ má jẹ́ n mi tí mo ń yìí ó wù mí kí n ẹyẹ tí wu ẹyẹ lọ́rùn ẹ dákun àmọ́ pọ̀nà ẹnu dàka tó pọ̀nà oko ọyẹ ó lè ṣe sí i àwọn bàbá wa àgbàlagbà wọn ló níbi tí wọn máa gbé sí mẹ́sì Odùduwà ẹ bá ń wó ṣe. ó ah. bẹ́ <laughs> eh, kú báyìí ah, ó dà ó dàgbà ó sì dògbó àmọ́ ó láyà o ah, tẹ́bìrì ọba gùn ọ́ fẹ̀mí rẹ̀ mí ni o. èmi rẹ̀ mí ẹ sọ̀túnmọ́ títọ́ kan yín ń tọrọ́tọ̀ kan tèmi ṣe ń wí. nǹkan tí mò ń sọ fún ọ ni pé odidi abẹ̀mí lọ lò ọjọ́ orí wọn láàrè sí tiẹ̀. bàbá bẹ́ẹ̀ pé wọ́n gbèyàn wá tèmi ti jẹ́ ẹni ọba kú ó kú káwa tí ó kú káwa ó kú ni ẹ mọ̀ wípé ipò bàbá mi tí mò ń wò yìí kò ní dákí mọ́ débẹ̀ ó wù mí kí n tọ́pọ̀ ọláwò kí n pẹ́ ń bẹ̀ kan rí kéṣe bàbá ń wọ́n gbọ́dọ̀ kú o ń wọ́n gbọ́dọ̀ kú o. Adéròmù bó o fẹ́ lọ́gọ́rùn-ún méjì láyé ọ̀ lò ó ó pẹ́ bí pẹ́pẹ́ tí í pẹ́ ó fọwọ́ pa owó fèrè gíjì òbí tó o bá ti lè ṣe tán lọ ibi ọba le ní abọ́ ọmọkùnrin. ẹ̀yin ò mọ̀ pé béèyàn ṣe ń yọ́ só ń lèèyàn ṣe ń yọ́ gbọ́ kò sóhun tá a ṣe tó pamọ́ níwájú olódùmarè ọba ṣẹ̀dá ṣoore-ṣoore kó múra sí rere ṣe ṣìkàṣìkà kó múra síkà àtórí àti ka ìkan kì í gbé adífá fòun tọ́ ọ̀nà ọmọ fòun tẹ̀tẹ̀lẹ̀ bíwájú ìka bá ń dára nílé ayé ẹ̀yìn ìka kì í sun ọ̀la lè dé ọ̀run. gbogbo ẹ̀jẹ̀ gbogbo òkú tí ń kú gbogbo èèyàn tí ń nù látòrí yín ni o ọwọ́ yín lẹ́fi fà á o. gbọ́dọ̀ rìn irú. ìwọ náà kò sì mọ́ gbàgbé gbogbo ohun tí mo wí fún ọ sọmọ pọ̀ gbọ́dọ̀ ṣe wàhálà báyìí. ìyá wa ẹ dákun ọmọ làbákẹ́ ní kẹ́ bá ń bá sọ̀rọ̀ torí bá a bá gbé àṣejẹ ìdílé nísìn wákàtí mẹ́wàá ni ó fi wà lórí rẹ̀ tí ò ní jẹ. kì í ṣẹjọ́ mi ìyá mi ìmọ̀ ń korò ni tí n bá sì ń jẹ kì í dùn rárá. kí ni mo korò ṣé ìbàdàn ni ẹ a má fira rẹ ṣeré ọmọ pé bóbìnrin bá ti wà nírú ipò tọwẹ tọ́lẹ̀ wà nínú rẹ̀ gbogbo nǹkan bá ti ní ó ṣe pátápátá ló gbọ́dọ̀ ṣe kódà kan ní kò ṣe nǹkan láago kan òru aago kan òrun kò gbọ́dọ̀ yẹ o dákun ọkọ mi o àbí mélòó náà ló kù bí kẹfà náà rèé ó kẹyọ kan ńlọ bá tàn. bẹ́sẹ̀ rẹ bá ti ń kanlẹ̀ báyìí bẹ́ẹ̀ ló mọ̀ dìde àmọ̀ gbóhùn ìyá bẹ́ẹ̀ lásìkò gbóhùn ẹ̀ka yẹ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ ìfọlọ́ọ̀sìn yìí ṣeun o ẹ̀ẹ́dẹ̀lẹ́láyọ̀ o ẹ̀ka jọ. ẹ jọ ẹ dákun. ní kábíyèsí yín fi jó mi ó ṣe mí ká o ẹ̀mí èèyàn tí kábíyèsí yín gbà lọ́wọ́ mi ó ju méjì lọ ọkọ ọmọ mi ọmọ mi fúnra rẹ̀ atọ́lẹ̀ tí ń bẹ́nu ẹ̀ bí kan ní bẹ́nu rẹ̀ níbi méjì ní ń wọ́n mọ́ àà àà kábíyèsí yín wá ṣe mí lémi nìkan ó sọ mí dejò tó kọjá lórí àpáta tí ò ní pa bá ní dáríjì ẹ wò mo ṣe bẹ̀rẹ̀ ni o bẹ́ẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀ ni. lálóńgbé dákun ó jèbù rẹ ni ó jèbù rẹ ni ọtọkọ ah, bínú jù báyìí lọ ó tọ́ kí wọ́n bẹ̀ ọ́ kó o má gbà lóòótọ́ àmọ́ dákun ó jèbù rẹ ó jèbù rẹ ni ó ti gbogbo àwọn aláìṣẹ̀ wọ̀nyí ilẹ̀ ti wẹ̀ rẹ́rẹ́ sì ti run rẹ́rẹ́ ti run o dákun dákun jìbù rẹ̀ wò mí ohun tó fi múrù wà yìí tí a ò lójú oorun tí wọn ò lè sùn tí wọn ò lè wo. ẹ lè sùn o bàbá ẹ lè sùn ohun tó fi mú èmi fúnra mi tí wọn ò sùn dọ́kàndọ́kàn látìgbà náà abẹ́ mọ̀ pé bínú ò bá dùn oorun ìwà ni ẹ lè sùn bàbá ẹ lè sùn. ẹ mọ wí o. lálóńpé dákun dákun ah, ayé ni ọ ìlú lèmi ibi àjẹ́ méjì bá sì ti pàdé ni wọ́n ń pè níjù dákun ọ jèbù rẹ ni dákun dákun dákun jọ mọ bẹ̀ ọ́ ni. elédùà ò ní pa ọ́ lẹ́kún elédùà ò ní pa ọ́ lẹ́kún. ẹ wà. ó oh, kábíyèsí. yóò dáa fún ọ iṣu ọmọ ò jìnnà fún ọ àṣẹ o. olódùmarè tó ń wò yìí ó ṣètò ilé ayé ó sì pè é. ọlọ́run tó fi ọ́ bùn mi kò ní já ọ kúrò lẹ́yìn mi. àṣẹ àṣẹ. ìdágìrì yìí já mọ́ lẹ́yìn ẹkùn. àṣẹ. ọmọ tí ń bẹ́ẹ̀ nù rẹ̀ yìí ayé tẹ̀sìn òdúró jẹ́ ìrújẹ rẹ̀ ọ jẹ́. kábíyèsí ọ̀rọ̀ yín ò yé mi o ẹ sì ń dẹ́rù bà mí. fọkànbalẹ̀ mọ́ bẹ̀rù awù mo kàn fẹ́ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún ọ ni. àwọn Yorùbá wọn ní bàbá pè kélékì tá a pè kàníkà ìkà ò pé tó ń ṣe ọ̀dà wọ́n sì ní atọ́jú gbálé bí toko ó bu ẹnìkan ọmọ ó rí gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ lọ́tún tí ń ṣẹlẹ̀ lọ́sì tí gbogbo òlú yìí èmi ni mo wà ń di ẹ. baálé mi. bẹ́ẹ̀ ni kì í ṣe mí mọ̀ọ́mọ̀ tèmi náà kì í ṣẹ̀ṣẹ̀ tí mo mọ̀ọ́mọ̀ dá ó yé olódùmarè ó sì yé ìyá tó bí mi tó sọ lọ́kọ̀ mi wálé ayé yìí àmọ́ sọ ọmọ àmójúmọ́ tí ọmọ la olódùmarè tó ń wò ó ṣètò ilé ayé ó pé ilẹ̀ tí ó mọ̀ mí lọ́la èmi ọmọ ìwọ ni ọba ń tọ́jú ọmọ inú rẹ yìí. kábíyèsí à kábíyèsí ojú mẹ́rin ló bí o mẹ́rin náà dẹ̀ lábẹ́ ọ̀tọ̀. má sọkún o irọ́ kì í ṣe bíi ti kú èèwọ̀ n ò ní kú èmi rẹ lájọ lulẹ̀ pẹ́ kùtà kùtà kùtà àmọ́. Hmm. ilẹ̀ tí ọmọ la olódùmarè lọ́mọ. baálé mi mo sọ bẹ́ẹ̀ mọ́ wọn mo sọ bẹ́ẹ̀ mọ́ wọn mo sọ bẹ́ẹ̀ mọ́. Ah. ìwọ sábà ń tọ́jú ọmọ yìí jẹ́ ọmọ wípé akọni ni bàbá tó bí ilé ọlá ló ti jáde ọmọ náà gbà ní kò gbọ́dọ̀ ti súyọ́ ọ̀gbọ́ tí mo fẹ́ sọ fún ọ náà. Igba tí a tiẹ̀ pé kò gbé sí ìgbà bíi bò oúnjẹ lẹ́ni ìbá yín gbọ́ mo sì ti ṣe ṣé n lè gbé wá. ránṣẹ́ tí o ránṣẹ́ tí o ọ̀tí àjọjú sí mi. ó máa ní bínú mi ọkọ mi wọn náà sàmúrò gbìyànjú tó ń ṣe láàrin mi òun ló jẹ kí ìyá mi ó jẹ ń bóde. bí n bá ní mò ń lọ sọ́dọ̀ àfẹ́sọ́nà mi hmm. wọ́n ní sọ mọ̀ pé ìlú ti le èmi náà sì mọ̀ ní tó ń ṣe láàrin ìlú òun ló jẹ kó rí mi àmọ́ bí wọn náà ṣe rí mi bó ṣe wá mi wáhùn <laughs> mo ti wá ro ẹ̀fọ́ ẹlẹ́mìí méje lẹ́ o kó já wọlé ká lọ jẹun ẹ̀fọ́ ẹlẹ́mìí méje ah. <laughs> ẹsẹ̀ ẹ̀rọ ni gé wọn lé lọ́kí lọ́bọ̀ wò. ìrọ jọjọ jókòó ẹ jókòó ẹ tá a bá ti tẹ́ mọ̀ lọ jẹun. èmi lè dúró lé lórí bá ẹ̀yin mọ̀ tí ẹ gọ o. sáàkì o. kábíyèsí ní kájọ máa bọ̀ láàfin bá. Ah. kódà ẹ lọ sọ fún kábíyèsí pé àìbọn sẹ́rìn ẹ̀ ń bá ah. ẹ. bá tẹ̀lé wa iṣẹ́ tí ń wà kàn gbọ́dọ̀ máa jẹ́ ń bì í ni ẹ jẹ́ àjọ jáde mo ní ẹ lọ sọ fún kábíyèsí pé báyìí. wọ́n ní ẹ máa lọ́wọ́ kó wọ̀ kí n borí sẹ́rìn ẹ ṣàdúró lé wa lọ́rùn báyìí. ó dà ẹ̀ ń so ẹ̀ ń so. ojú àmà sàárì o tó wá kọkọ mi pápá mọ́ra báyìí ẹ sì ní sùúrù. ẹ lẹ́ gbogbo ìlú. mo kí gbogbo ẹ̀yin olóyè pátápátá ìlú yìí ò ní bàjẹ́ ẹ̀sìn rẹ kú bá ń dárò ọ̀rọ̀ ìlú yìí àní kú fúnra wa báyìí ẹ̀yin awo ẹ̀yin awo retí ń wá ń jẹ fẹ́ yẹ wọ́n ní irínwó ọmọ ẹja níbẹ̀ lómi ẹgbàágbèje akàn níbẹ̀ ní bèbí odò wọn ní apamọ̀pọ̀ tí wọ́n dìtẹ̀ wọ́n lọ rí dífá arọ́ fún wọn ránjọ́ wọn lọ rí gbádé olókun àwọn fẹ́ gbádé olókun wọ́n fẹ́ lọ gbé lọ sí pàlàpàlà bí òkìtì wọ́n fẹ́ lọ rèé dé fólú esunsun ẹ dákun rí ṣe olú esunsun olórí tí yóò fi ru adé. mo fẹ́ kẹ́ ẹ máa fi gègé lọ́rọ̀ mi ẹ mọ̀ pé nù ìlú yìí oríṣiríṣi ọba ló ti jẹ àkànnà tulẹ̀ kó tó di kó dórí bàbá mi. Mm -hmm èyí tí wa agbọ́tàn rẹ̀ bẹ́kú ṣe ké bí eku tẹ́yẹ ké bí ẹyẹ ẹ sì mọ̀gbà tí bàbá mi náà lò gbà hmm. lónìí lónìí ikú àná pa pátápátá porogodo kùkù tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ fúnra wa láfojú wa rí kú tí ọ̀pọ̀ lábá yìí. mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́rọ̀ ẹnu mi ìyá mi mú kí yín o àbí amọ̀gbọ̀dá gbọ́rọ̀ inú mi dùn pé tí ó ṣẹlẹ̀ lónìí kò ṣẹlẹ̀ lẹ́yìn ìyá mi ojú rẹ̀ ni ó ti ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ní bá mà ti wá olùnàgún bọ́ bá mà ti lọ rẹ̀ kò lẹ́sẹ̀. àkọlẹsẹ o. ọ̀yọ́ mà ti lọ rẹ̀ ìgbẹ́nu ẹ̀ṣẹ́ ọ̀yọ́ mà ti lọ bọ́dọ̀ ṣe sọ́wọ́. ẹ ìyálòde mo fẹ́ kẹ́ ẹ máa fi ìṣòro mi lọ. ẹ ẹ mọ dúró mẹ́rin. dọ́kọ̀lẹ̀ jókòó lẹ̀ ìwọ bọ́ sí àyè ẹ má jẹ́ ọ̀yà yín lẹ́nu o. ṣé rí gbogbo rògbòdìyàn tí bẹ́ẹ̀nù lù í pátápátá tí gbogbo ẹ̀ ń jálura wọn lọ́tún lọ́sì èmi ni mo wà ń di ẹ̀. ẹ má ṣe hà ẹ má ṣe hà kì í ṣẹjọ́ mi kì í ṣẹjọ́ mi ọ̀rọ̀ kan ní bẹ́ẹ̀ ń di ẹ̀jọ́ náà. yanjú irú pálapàla wo ló ń dá lásà yìí. ẹ ẹ̀gbọ́n mi kò dáa báyìí ni. a kò yí ọ ijó ni bàbá wa kú náà adìẹ sì kú tá ìkú ẹfẹ kẹyìn ẹ dànù ijó ni baba wa kú. ẹyìn ilẹ̀ sọ fún mi pé ò tọ́ sí mi ni. wo sóra aṣọ tó wọ̀ yìí odidi ìlú ló gbé wọ̀nyí o o sì lẹ́tọ̀ọ́ sí bọ́ọ̀ báyìí lè bọ́ọ̀tà tí wọ́n bá rí ọ wọ́n ràn ọlọ́run ọ̀sán gan ni ẹ̀gbọ́n mi. odidi ìlú ló gbé wọ̀nyí. ẹ máa ń pọ̀ bọ̀ bọ̀bà. abẹ́ẹ̀ rí. adéròmù. Ah, ah. ìyá mi. Ah, kí mo rí ẹ wá gbà mí ìwọ ọmọ yìí ẹ wá gbà mí kí lélẹ̀. o tún wá bẹ́ẹ̀ gbọ́ rẹ jiyàn. Eh, olómọ ni ayédùn kan wá jẹ olómọ láyédùn kan wá jẹ. ìyá mi èmi rò pé ẹ ti jẹ́ mọ̀ ni. mọ́ kí ni àfira ní ìsìn mo dijú mi àti adé àti ọ̀pá o àti ìrùkẹ̀rẹ̀ o kí á ní ìsìnkú kó sílẹ̀ ah, mo ò fẹ́ rí mọ́ mo rí mọ́ ni mo fẹ́ rí mọ́. irú kí ipa làpá làwọn kan rí ìjọ ládìí ẹkú náà tá a tún fẹ́ mọ kẹ́yìn ẹ̀ dànù. Ah, mo ní ìwò fẹ́ rí lórí rẹ̀ mọ́ àfírá ní ìsìn kíá àfírá. mélòó bẹ́ẹ̀ ti jẹ́ mọ̀ ni. jẹ́ ọmọ kí ni kí ni wọ́n ń jẹ́ ọmọ. Eh, ìyá ọba. adéyanjú. ṣé ẹ ti jẹ́ wọ́n mọ̀. ọkọ mi ọmọdé ní í ṣe o ọ̀rọ̀ ọmọdé ní í sọ jáde lẹ́nu ìwọ fọkàn rẹ balẹ̀ wọ́n sì bá wí wọ́n bá wí wọ́n bá wí o ṣé ti gbọ́ kárí ọkọ adé lórí adé yanjú ìyá mi ṣe ti jẹ́ wọ́n mọ̀. adéyanjú ìyá mi irú pálapàla wo ló dánwò irú pálapàla wo ló dánwò ẹ kí ni tó ń ṣe é gan sọ fún mi. Ah, ìyá mi hmm. ẹ ti gbàgbé ni. pé kí ni. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi jọ́ kìíní àná. ọ̀rọ̀ wo mo sọ fún ọ. Ah, ìyá mi. adéròmù ọ̀rọ̀ tó béèrè yìí ó lágbára ọba lọ́la ni ẹ̀ ah, ṣé ìwọ mọ̀ pọ́ba lọ́la ni o. Hmm, bẹ́ẹ̀ ti máa ń pè mí lọ́ba lọ́la pè mí lọ́ba lọ́la ì hmm. máa ń yà mí lẹ́nu kí ni ìdí gan-an tẹ́ fi máa ń pè mí lọ́ba lọ́la. adéyanjú ìwọ gangan ni ọba lọ́la. ìyá mi ẹ̀gbọ́n mi adéròmú ń kọ́. Ah, ẹ̀gbọ́n rẹ̀ hmm. ọ̀rọ̀ ńlá ló béèrè o láti ìgbà tá a ti bí adéròmù ni wọ́n ti jẹ́ ká mọ̀ wípé àbíkú àgbà ni. Ah! inú kábíyèsí ò dùn inú tèmi náà ò dùn àmọ́ ńgbà tọ́lọ́run wá ṣe tá a wá bí ìwọ òun la ṣe wá sọ ọ́ ní adéyanjú pé ìwọ gangan ló yanjú ọ̀rọ̀ tó wà lẹ̀ àbí ngbà èmi ò sì gbàdúrà kẹ́mi kábíyèsí kó mọ́gun ngbà mi kábíyèsí bá wa gùn kádìrún òmu ti wá fòṣánlẹ̀ tó ti kú kábíyèsí tó kú ṣé wọ́n kọ́ lọ́ba lọ́la àwọn bàbá wa sì sọ pé ìbànújẹ́ ni kí mọ̀ jèṣì kó tójú òbí rẹ̀ rọrùn hm, wá gbọ́ tí wọ́n wá kọ́ lọ́ba lọ́la ọba lọ́la ni o. àbájọ ah! tẹ́ fi máa ń pè mí lọ́ba lọ́la. Ah!

gbogbo àárín ìlú náà ti ń pè mí lọ́ba lọ́la èmi ní sì dórí àpèrè bàbá mi. ọba lọ́la ọba lọ́la kọ tètè lọ rèé sọ fún ọ o pé kò tọ́ sí ọ. ìyá mi ẹ wò gbogbo ohun tó bá gbà láàfin fún gbogbo ọ̀nà tí n bá fi dórí àpèrè bàbá mi ni ẹ máa bá mi wá. ṣé kí ni mo ní ṣe kí ni orí àmàwálẹ̀ kẹ́ mò wù ní dá mi lóhùn òun ló ní ayédùn kan wá jẹ bẹ́ẹ̀ mo sọ fún ọ ẹ̀gbọ́n rẹ̀ ń bẹ lẹ̀ nǹkan kan ò ṣe kò dá lápá kò dá lẹ́sẹ̀ nǹkan kan ò ṣe òun ní òjọba òun bàbá rẹ̀. àmọ́ bí iṣu bá dájú ẹni tó bá kán bẹ́ẹ̀mí náà bá gbági mọ́ lójú tó rà ṣe bèkọ̀ lẹ́sẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni. bàbá mi ìbá wọn kan lọ gbapò lọ wọn orí àpèrè yóò gbóná mọ́ wọn ó ṣe àdórí tèmi tápèrè wá ń gbóná tẹ̀ sí wò mí báyìí ẹ ń wò mí. ó mi ó mi bàbá mi kò yẹ kó máa wò mí báyìí gbogbo ọrùn mọlẹ tí bẹ ńlẹ̀ yìí ẹlẹ́pàwọ́pọ̀ ẹ̀ bá gbẹ́rú àgbàdo orí kí n lè bá àrílẹ̀ bàbá mi ṣe. ẹ dákun ẹ̀yin èèyàn ta ni kábíyèsí rí èmi kọ́ Olódùmarè ni kábíyèsí yìí èbí gbogbo tí mo ṣe nílẹ̀ ti ń bí mí yìí lójú gbogbo yín yìí ah, olódùmarè ti ń béèrè ẹ̀ lọ́ọ̀ mi olódùmarè lọ́ba tó jẹ́ pé kò sọ́ba kankan tó lè bí pé bó ló ṣe ṣe àmọ́ lónìí lónìí ikú àná pa pátápátá porogodo kùkù tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ mọ̀ọ́rù kùtì mọ́ pọ̀ mọ yíyà mi lẹ́nu lọ́pọ̀ gbà ṣé èmi àti ẹ̀ lájọ́ ń lọ ni àbí àjọ wáyé ni dáfíjọ máa lọ. Mm, nǹkan tí ò yí ọ̀nà sí wo mọ̀ pé ibi tí fẹ́ bá ti wà báyìí hmm. lẹ́dùwà máa ń wà ìwọ náà máa wò ọmọ ọba ni wọ́n hmm. ọmọ alágbe lásán lásán ni èmi hmm. lẹ́dùwà wa kọ wá pọ̀ àwa jọ dìkan náà nǹkan tó jẹ́ kí n mọ̀ wípé ikú wa àjọkú nù kò tiẹ̀ wá sẹ́ni tí ó kú nú àwọn méjèèjì ìwọ ò ní kú èmi náà ò ní kú tí ń fi dàgbà tí ń fi wá jọba ìlú ayé kalẹ̀ ó ti ṣẹlẹ̀ o irú ọba tẹ ẹgbẹ́ nù lélẹ̀ kan àbí èsì ló yìnbọn jẹ ọba ti wàjà ó ti ń tẹ èṣù. kábíyèsí wàjà kábíyèsí wàjà. Yeah. mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo pàpà rọ́mọ tí ò sẹ́mi kábíyá ò sí olódùmarè olódùmarè nìkan ní bá ní ṣe nǹkan tí hmm. mo fi gbẹ́kẹ̀lé mi sínú èèyàn mo rò pé èèyàn ni ó bá mi ṣe é. mo ti gbàgbé pé olódùmarè nìkan òun nìkan lọ́ba tí ìjẹ́ kéèyàn ò jìyà gbé ẹni ìtàn àmọ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ pé mo ò kákùnrún. manguito.